ìbá kọ́dá o ìbá ṣẹ̀dá ìbá omẹ̀gbọ́n awo rẹ mọ́ tẹ̀dímọ́lẹ̀ awo làrẹ́ ọba júlẹ̀ awo òrìṣà ìbá kíndìnrín awo tààrọ ìbá tẹ̀dímọ́lẹ̀ awo làrẹ́ ìbá yami òṣòròǹgà afẹ́kẹ̀kẹ́ níyẹn náà ìjú ẹgẹ́ ẹyẹ nímọ̀ rẹ tìpátì ẹ̀lẹ̀ apanimayọ̀dà ẹ̀yin àtòríjàpá àtẹ̀dọ̀jọ̀hùn àti inú òórùn òórùn jẹ fún òṣòro ńsàlọ̀sàlà ńsòro ó wẹ̀ ní omi sálọ́sálọ́ òtìtì bìrì oníbòsí òru ooo ẹ̀yin ọdẹ tí sáko yoro ọ̀rọ̀ ìmọ̀jà sákò yóò gùn ejò kọ́mọlẹ́yìn yọyọyọ rẹ̀ ejeun ibà ó ibà ó bàbá péré akọni àfi bàlálẹ̀ ibà ibà ológbò dúdú etí àjà àkwàjà àborí gbogẹ́gbogẹ́ eṣe abiru gìlọ̀gìlọ̀ àjà yìnyín ìwọ̀lú ẹ̀bọ̀rà tí ń lójú kankankan ó sì kára sunkún gbadé ọmọ ọmọ gómìnà ajíkàgbòrò ìbánikàgbòrò bómi ara ni mà yá o ara ni mà yá o èrò ní mà sàn èrò ni mà sàn ọ̀gárangáran ní mòru. ènìyàn kólé ayélé lọ́wọ́ ẹ̀túndé ẹ̀túndé mẹ́wàá àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀túndé ẹ̀ máa wọ̀ gìrì wọ́dọ̀ ẹ̀ máa dà gìrì wọlé gbogbo ẹni tí máa ń perí rẹ níbi ọ̀sán gangan la gbọ́ pọ̀ afọ́ àjìn òru làfàáwọ̀ òjijì la gbọ́ pọ̀ alákẹ́dùn òjijì láwọn gbọ́pọ̀ àwọn ọ̀tá rẹ bàrà òṣèdì lókùn ayé ò rí ọmú ayé ò rí ọmú ó dijọ́ kábá kúkóró rẹ̀ ó tó kú ayé ò rí ọmú ayé ò rí ọmú gbogbo ẹnikẹ́ni tó bá dùbú rẹ lọ́nà ọ̀run ló lọ rèé bá ọ̀run ọ̀run ló lọ rèé bá ọ̀run. Baba babagbẹdẹ la babagbẹdẹ kan àgbàdo tinú yẹ ẹyọmọ tuntun wálé ayé dífá fún fẹkún wẹ ọmọ wàrẹwàrẹ fẹ ọtún fẹ ẹ ṣe ni òsì fẹ ẹ ṣe nìyẹn ẹyin ṣe bá fẹkún wẹ yìí fẹ bọrí giri làbọdún giri làbọjọ òdìndín làbọdún. Oh!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 Ah, àṣàkẹ́ ibi mo ní kí mi àti eré alọ́jọ́rọ̀ lánàá kí ló ṣẹlẹ̀. mọ̀ pọ́rọ̀ ìyá mi ni. sani padà àìwá nǹkan gbé jẹ fún ìyá rẹ báyìí. sọmọ rè o nígbà tá a bá pààyà tèmi nìsí kí n fi yá àti ẹsẹ̀ yá mi àná. àmọ́ ah, ń bọ́ ọ́n dún ọ̀wẹ́kẹ́ lásán. máa mi òkè bá ọmọ mọ̀ pé ẹni bá kú ni kìlá ń bájáyé. Eh, ìlú dẹrẹ́bì ìlú jọ̀gbọ̀n ìbílẹ̀ wa. Ah, ah, tẹ́ǹtàgé òfò. ṣèbí àtẹnujẹ ni mo bá lọ sí òde bàbá yẹn. mo gbọ́ òun lọ ni. Ah, ọlọ́run ni mo lọ sórí bá ṣe wà bẹ́ẹ̀ báyìí táwọn retí kí wọ́n gbọ́ àwọn oúnjẹ yẹn wọlé tí mo fojú gbogbo ẹ̀ báyìí ti rí nǹkan kan bẹ́ẹ̀ làwọn ajá yíyọ wì sórí bọ́ ṣe yọba ìrọ́lọ́ kọ́kọ́ bá mi náà mo ní ẹ̀ tí ẹ̀bí mi lè pé kí ni wọ́n mu hmm. ẹ jẹ́ iyán wo pásítẹ́mù náà ṣe ọ̀ <laughs> èmi lọ o. ọmọ tí mo ti ń ronú bí ṣe mú wọlé tí mo ń tàn síbi tí mo ronú bí ṣe mú wọlé. sọ ma sèrè kí ni mo ṣe sọ ma sèrè bọ́mọ tọrọ ìmọ̀ lọ jọ torí Ọlọ́run ọ̀rẹ́ mi kọ́ ni ọ́ ó wá dúró bí wọ́n ń bá àṣàkẹ́rò jẹ́ ìwẹ̀kẹ̀ jọ wá sọ fún mi báwọn àjẹun bá dé nísìnyí tí wọ́n bá mẹ́jẹ̀ rẹ̀ sásàkẹ́ òní lọ́kọ̀ mi nínú ìlú yìí orí yòó. báyìí ẹ ọ bíbélì wa jẹ́ ti yóò jẹ́ ti gbọ́ ẹ̀ ní sáré yìí. ẹ lè wèrè wọ́n tó lè sáré tóbi ní. ìyá ti ń bọ̀ dáadáa kú àdá. a ti dé ọjọ́ mọ́ rè bọ́ bó bá dé mọ́ ìní. ọjọ́ mọ́ sìnkú jẹ ìgbẹ́ nílẹ̀ ìyá rẹ wèrè. òní náà ni òní ni. wo bójú bá ti ṣú dẹ̀dẹ̀ báyìí bó bá ti lè rọ̀ dandan ni kó forí sọlẹ̀. dandan ni dandan ni. òní ni forí sọlẹ̀. fọmọ bàbá zuru. ilé ilé. owó ṣe owó èrè ni. ẹ dákun kí ni ìṣẹ̀lẹ̀ ní. Eh, kí n tọ́ ni. Eh, ṣé n sọ fún un pé ń mú ọ báyìí. ó mọ̀ ṣe gunlegunle láàrin ìlú pípẹ́ yìí nìkan ni nílùú tó forí tu aṣọ rẹ̀ síbẹ̀. bẹ́ẹ̀ ni o. ẹ dákun ẹ jẹ́ mọ́ ọ lọ òun ráyè tí yín lọ́jọ́ kan rí yìí. fòó bọ́ọ̀ ráyè tí a àwa ráyè tí ẹ. àwọn ọmọ àtòkò wa balẹ̀ jẹ́ yìí. ẹ ṣé ìsọmọ àtòkò wa balẹ̀ jẹ́ ni ìjọlá ké bá mi ti ní ìgbọ̀dọ̀ máa fa wàhálà ni. àmọ́ o òjò yayin ti sú kò sì ní pẹ́ rọ̀ ọjọ́ tí òjò yayin ò bá rọ̀ wọn gbàgbé ẹ̀kọ́ bá mi sílé wọn sì dáṣẹ́ rí àfọyín. ẹ̀kọ́ òfòwò. ìkìlọ̀ nílé fún ọ ọjọ́ kíjọ́ tó bá tún dá mi lọ́nà ó kàn dínú yọ. ògùn tí dọ̀ǹda. Ah, bàbá ṣe bẹ́yìn náà mò ń jẹ́ látẹ̀ kan. òkú yìí wọ́n rúru káwàá rú ní tí mò ń bọ́ sọ fóun pé ọmọ rẹ jáde bọ́ síta fún mi wo bó ṣe sọ fún fún mi. mo ti rí bàbá sí bẹ́yìn náà mò ń bẹ̀ ẹni ẹ dákun wọn pọ̀ ẹ ọmọ lùkọ̀ bọ́ ọ. bó o fè gùn lẹ́bẹ̀ mi wò ní bẹ́ẹ̀ mo sọ fún ọ a ní ọmọ rẹ jáde ọjọ́ ìfojú kan. kí ni ẹ ń ṣẹlẹ̀ ń bẹ̀ wò. lóògùn ọbẹ̀ o kí ni ẹ ń ṣẹlẹ̀ kí ló dé ọjẹ́. wọ́n ṣe bínú ọmọ rẹ ló bá bi léèrè ń tó ṣe fọ́mọ mi bẹ́ẹ̀ni wọn gbére ewo ti ṣòkòtò bàbá rẹ lọ́wọ́ wáyé sùn ìwọ mọ̀ ń bá sọ̀rọ̀. ìgbà ọmọ rẹ délé ṣé kò sọ tó ṣe fọmọ mi ni lẹ́sùn kọ́ ọmọ jáde nínú ilé kó sì padà wọlé wá bá mi wọ́wọ́ ọmọ wọ́n ṣe bó sì ṣe sùúrù ọmọ tí wọ́n dàpọ̀ kó tó ṣe wọ́n síra wọn ni. kí náà fẹ́ dàpọ̀ tí ó ṣe ọmọ nílùú lòun kí náà fẹ́ dàpọ̀ tí ó fi sọmọ mi báyìí. ọ̀dà o ọmọ tẹ́ ẹ sí ilé owó yẹn lè padà wá tó bá dé ọmọ wo ni ò sí nílé. ilé káàbọ̀ ọmọ ògún ọ̀ká. wọ́n ṣe fún ọ ní ọ̀bọ̀ bẹ́ẹ̀ jẹ́ ó sì wọ́n lẹ́gùn lójú ẹ̀gún ó rí pọ́n ẹ̀jẹ̀ àbọ̀ fẹ́ ṣòfò dànù gbádùn. mo fẹ́ na ọmọ rẹ lójú rẹ ọmọ rẹ tó yẹ kí n bẹ lórí lórí jù rẹ gan ntọ́mọ rẹ ṣe dá ni. ṣe ìwọ gbó ní kọ́ olóyìí ni àbí ìfẹsẹ̀ kájú ní wọnú. kí ló ṣe ọgàn rí ilé mi lọ wa. mo mọ mo mọ pé rẹ mo wà bẹ́ẹ̀ ni wọ́n kọ́ mi ní dídá fá mo mọ fá dá mo mọ asẹ́ mo mèpè mo sì mọ gèdè bẹ́ẹ̀ ni mo mọ pé rẹ mo wà. a máa ń lọ jẹ ọ̀gẹ̀dẹ̀ pàǹpárí gidi tí ó ọlọ́run ọdẹ. máa lọ ilé rẹ. gbọ́rọ̀ mi torí ọmọ mọ̀ pé ọmọ àtọ̀húnrìn wá ni ẹ wá lè bàlú bàbá mi jẹ́ fún mi torórí mi náà fi sọlẹ̀ nílùú yìí kàkà kẹ́kú má jẹ sèse àfi ṣàwàdà lónìí èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ kọ́mọ rẹ má bòde lu ìmọ̀ o bẹ́ẹ̀ mo sọ fún ọ ọ̀yà iléyà. ọ̀gùn lọ́kàn yẹn má mọ̀ bínú àgbà tí ò bínú lọmọ rẹ̀ ń pọ̀ jọjọ. ọ̀dẹ ọ̀dẹ sọ̀rọ̀ rẹ sọ̀rọ̀ rẹ sọ̀rọ̀ rẹ gidi gan. ọdún ìlọrin lóṣù tó rí ẹ̀gbọ́n. Ah. tọ́ ọ bá sọ́ra èmi ni wọ́n bà tiẹ̀ jẹ́. Huh? tó sàn èyí tó sàn ẹni ló ní òkè ẹlẹ́ta lágbẹ́rẹ́ ti bọ́ lọ́jà oníṣòwò náà ní ìjọba ayé tí ẹ̀dá bá fẹ́ rìn jìnnà ó ní sùúrù ní o bàbá ṣé wọn wá ìlàjú nílẹ̀ kíkálùbọ̀ ó kò wọ̀ ọmọ mi tó jẹ́ pé bàbá mi ni. Ògúntúndé ṣé ẹ rí i pé ọ̀rọ̀ bàbá mi mo fi fún lóko ni tí kì í bá wá ṣe bẹ́ẹ̀ ni mélòó lára dé wọ́n ti bà tiẹ̀ jẹ́ jìnnà wọ́n ti sọ wọ́n di igi wọ́n ti fi hàn dáná wọ́n ti fi hàn ṣe sùgúnyán wọ́n ti fi hàn dáná wọ́n ti fi hàn dáná àgbàdo sun. Ògúntòsà alágbára màmá ń ṣe sùúrù màní tí alágbára bá kọ̀ tí ò ṣe sùúrù agbára rẹ̀ ó sàn lọ bí àgbàrá omi ni. Hmm. fúdìí èyí ṣe sùúrù oògùn tó ń sà ń sọ̀tọ̀ kékeré kan fún ọ nílùú kan nígbà kan balógun kan wà níbẹ̀ wọ́n ń pè ní balógun ajàbíyì. balógun yìí ó gbóná bí àpáàrà ó lóògùn tó jẹ́ gbogbo ìgbèríko tó wà lọ́dọ̀ pátápátá gbogbo wọn bẹ̀rù ẹ̀. a kì í torí kíkàkà kàgbó ẹnì kì í torí wéréwéré kó pọ̀ púpọ̀ bí ọ̀kì jọ̀gẹ́ bá sẹ̀ orí ara rẹ̀ ní sẹ́lẹ̀ gbogbo ẹni tó bá pé èmi àjà bíìdì níbi ìgbẹ́ rárá. làrá ń sọ wọlé ìgbẹ́ rárá. ó yá. mọ̀ pé ìyá mi ẹ̀ ní dójú tì mí. ló bá di lọ́jọ́ kan tó máa ń fẹ́ kó mọ̀ pé àwọn ń bẹ mọ́nùgbìn jáde lọ. nípadàbọ̀ rẹ̀ padà sínú ilé ló bá tẹ̀ nǹkan mọ́lẹ̀ ó wò ó ààrẹ gbọ̀n pé kí mo tẹ̀ mọ́lẹ̀ yìí nígbà tí ó wò sàlẹ̀ ló bá di irú lẹ́sẹ̀ rẹ̀ inú bí ọkàn ẹ̀ pòrúurú ló bá mú ọ̀pá àṣẹ ọwọ́ rẹ̀ lọ́nà sí gbọ̀nsẹ̀ báyìí bó sì di òkúta nu o hmm, ò tí ì gbọ́n kankan àṣé imí tó sun síta ni ọmọ aráyé lọ kó tí wọ́n kó wá síta rẹ̀ tó tẹ̀ mọ́lẹ̀ tó fi fi ọwọ́ ara ẹ̀ sí rẹ̀ òkú tó sà ẹni tó bá lágbára tí ò ní sùúrù ikú àìtọ́jọ́ ló ní. Ah, ọ̀rọ̀ pàtàkì ìtàn ńlá lẹ sọ sílẹ̀ yìí o. mo pé sùúrù ṣe pàtàkì. ó ṣe pàtàkì púpọ̀ tí kì í bá ṣe sùúrù tẹ̀ fi ń bọ́ náà láti àsìkò yìí wá ni. ǹbá jẹ́ kí ọdẹ ọmọ wípé gbogbo tó níyẹ̀ nǹkan lẹ́yẹ ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ yìí mo lè lọ bẹ̀. kí n tó sà ah, ah. kí n ṣe ó ṣe lágídí jù báyìí mo lè lọ́pọ̀ pé kò ìdẹ̀kọ́ má bínú ṣe ò ti gbọ́. mo lọ bẹ̀. ọ̀gá tó ń o ìkòwé ìsọni náà ọmọ ajé aláìsọ ọmọ ajé fọjọ́ gbogbo dára ní ìgbín ṣe sùúrù ṣe àti gbogbo ara báyìí lámútó ẹ wo olúwa mi ó sú èmi. kábíyèsí kẹpẹ lórí ọlá èmi ò rírú ẹ rí o n ò rírú ẹ rí o kábò oyún ọmọ ẹ lọ kó oyún sàdédé pòórá kó oyún sàdédé pòórá ọ̀rọ̀ àwọn ẹlẹ́yẹ ó ti tàgbérò bẹ́ẹ̀ bá sì gbàgbé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìkómọ abéjídé tá à ń sa ẹyẹ lọ́wọ́ táwọn ẹlẹ́yẹ sọ ayẹyẹ di ọjọ́ ìbànújẹ́ tẹ́ ń sọ ọjọ́ ayẹyẹ dọjọ́ ọ̀fọ̀ èyí ti ṣe nílùú tó lọ́ba tó níjòyè èyí ṣe. ẹ̀yin ìlú mòye àbíyèsí o kò sí ibi tí afẹ́fẹ́ ọ̀rọ̀ yìí ọ̀fẹ́ dé bẹ́ẹ̀ ni kódà ó ti sú èmi gan-an. Hmm, hmm, hmm, oṣù mi olúwa mi àti ẹ̀gbọ́n bá a ti ń wí tá à ń ké tá à ń laná lẹ́nu wọn ládàkẹ́ mọ́ fọ̀hún àmọ́ tẹni tí ṣe ìyálóde ẹ̀yin ò rí nǹkan wí sílé ẹ̀kọ́ yìí. olóyè ọ̀tún ẹ dákun kí lẹ fẹ́ kí n wí ná ṣé bí gbogbo wa náà la mọ rògbòdìyàn tí ń bẹ nínú ìlú wa yìí. ọmọ dáwìí sọ̀rọ̀ yìí ṣé bẹ́ẹ̀ làbẹ̀ ní ọ̀sà àwa ló yẹ kọ́ ọmọ dọ́wí. olùkọ́sí méje láìfi rẹ. láìfi mi. kábíyèsí àìsàn ìgbélé ẹni ká fojú kẹ́bọ bẹ́ẹ̀ ni ẹnìkan yìí wà lé kó fọrùn rọ wọn ló wá dé dákun wí fún mi bí abẹ ní òòsàn bá jọ̀rẹ́ mi sọ gbọ́ wípé mi àti wọn jọ ṣèpàdé ẹlẹ́yẹ ni. ọgbà mi yẹlòdè àìtó rẹ ní bárìn ká mọ tọrọ ọba rẹ ní sọ. èyí ò ní kí n mọ lọ ilé abẹ ní òòsàn kí n mọ rè bẹ láì rẹjẹ lẹ́nu rẹ. ẹ̀yin yẹlòdè kò ní burú títí kó mọ kẹnìkan mọ ni. yóò wá kú ọ máa jẹ bàbá jẹ́ pé tẹ́ fẹ́ wínú kábíyèsí ẹ̀ wá gbà mí ni àṣà ìsọ̀sà lọ́dọ̀ kí làbẹ́ làbẹ́ ọmọ ọmọ kábíyèsí sẹ̀ wá mọ sí mo lẹ́sẹ̀ nínú ìlú ni tẹ́ fẹ́ mọ fi lọ́kùlọ́ ọlọ́ mi kábíyèsí ẹ̀ wò mí ràn ni. olúwa mi ẹ̀ ṣe ìpò ẹ̀rẹ̀ gbọ́ tí wí ni. àfiyèsí olúwa mi. kábíyèsí. ẹ kábíyèsí tẹ́ bá ṣàdá gbogbo wọn lóhùn ẹ ṣàdé mi lóhùn kábíyèsí. Hey.

àwa larúgbó aṣọ wọn balẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ojú mẹ́rìndínlógún wa kó tó lé kó tó kó níjọ́ kìíní àná tí mo fẹ́ fàbẹ̀ ní jẹgbákejì tí mo ní mo fẹ́ sóko rẹ̀ dílé yóò dàbẹ̀ ní òòsà ẹ̀ ń bímọ ah. sẹ́yìn náà wá rí i pé wọn mú lómùú ọjà ẹyin pẹran tó gbóke ah, gbóke lókùn tẹ jẹ jíjọ rẹ ti jẹran kàṣẹgbẹ yìí. Ah, ó pẹ́ ó pẹ́ tọjọ mẹ́ta. ẹyin fẹ́ ni oyè yẹ mo gbóyè fún. Ah, ẹ sì ní jẹran kàṣẹ. àṣẹ. torí ẹkùn yìí jẹran kàṣẹ. Hmm. ìyá hmm. àti gbogbo ẹ̀yin ẹgbẹ́ mọ̀mọ́ rírì gbogbo ń tẹ̀ ń ṣe fún mi. Hmm ẹ̀yin gan ò fún mi wọ jẹ ẹ̀ ń dúró tì mí gbogbo gbà. nígbà jẹ́ pé wọ́n lọ́kàn. èmi ni. mo sọ fún ọjọ́ náà lọ́hùn ah, ó ní wọ lọ́kàn tó ń gbé kínní. wọ́n sì ti gbé fún mi o. ṣé wàá ríbi tọrọ dé dúró yìí lọ́tún lọ́tún ojoojúmọ́ báyìí ẹran tuntun lẹ́ẹ̀ máa jẹ. kódà lónìí olónìí ibà àtúnṣe wá pàdé mo tún gbé mi wà. ọlọ́bẹ̀ ẹgbẹ́ kìíní ọ̀hún wa ẹ mọ̀ parí máa ń sanwó àhálẹ̀ mi kò sí kò sí dọ́ tí wọ́n wà parí tí wọn ní mú nǹkan wa ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí jẹ dúdú ni hmm. ẹnu wa tí sì ti jẹ dúdú kò ní jẹ kí yóò ti rí mi. mo ti gbé kinní ọ̀wà wo ló kàn. èmi ni èmi ni. ẹ wá yọrẹ yàrá báwo ló ti rí. ó dùn abẹni hmm. Hmm. Hmm kíní yẹn ṣe fẹ́ fẹ́ fẹ́ fẹ́ lẹ́nu ṣe fẹ́ fẹ́ fẹ́ ṣe fẹ́ fẹ́ fẹ́. múra fẹ́ ra fẹ́ lẹ́nu ọmọ rẹ̀ mọ́rì bẹ́ẹ̀ yà ṣé rí èyí tí mo gbé wá yìí ọ̀lẹ̀ lónìí hmm. aláboyún ọ̀hún ó ṣe dáadáa kọjá wájú ìta mi lọ́ọ́ bá rí mi ní bá mọ́jú ní ngúngi ọrùn ní pààrọ̀ ọrùn bí iye ń níwájú ìta mi tí tí ìyó arífín ló ṣe bí wáwèrè náà mi kò kí lọ lẹ́nu rẹ̀ bóde mo tí mo àtúrí mi lọ́la okùn bẹ́ẹ̀ okùn bẹ́ẹ̀ okùn bẹ́ẹ̀. ọ̀rọ̀ fẹ́ àwọn oògùn kankan bẹ́ẹ̀. bí mo bá súnmọ́ rẹ̀ nàrí tó sàsúlẹ̀ bẹ̀rẹ̀ lókun àtòsá bá pàdé olùlò ní irú bí ẹmu kì ṣe ẹ̀yin bàbá náà ẹ̀yin aráàlẹ̀ ẹ̀jẹ̀ rúru mà ń dé ìbọ̀ fún kábíyèsí ìjọba ìlú kábíyèsí ẹ̀ ẹ̀ sùn ní oorun rẹ̀ ní sùn. èmi ló dé tẹ̀sùn tí wòlúwà dorí àgbáyé pè ṣé ká sọ pé o kéwì ni tí gbogbo ti ń ṣẹlẹ̀ nínú ìlú yìí ìwọ náà kọ́ ọmọ àbúrò rí tí àwọn àjẹ́ fẹ́ gba ìjọba mọ́ mi lọ́wọ́ táwọn àjẹ́ ó wọ ìlú wọ́n wà láàárọ̀ wọ́n wà lọ́sàn-án wọ́n wà lálẹ́ tí a bá dé lọ́sàn-án gbà mí báyìí tí a bá fò gbàgẹ́ gbàgẹ́ gbàgẹ́ bí ẹ̀sìn máa wú ẹyẹ wọn kòrókòrò rẹ̀ ìlàjì ẹyẹ ìlàjì ẹyẹ lẹ́ẹ̀ máa wọ̀ tí ẹ bá wò sùn báyìí tí ẹ rẹ lómi ti lọ báyìí wọ́n sì sáré lé mú wọ́n sì gba ọrùn ẹ̀ mú wọ́n sì fọ ọrùn ẹ̀yẹ fọ́tì ó ń tàn kùkùté rẹ̀ ọmọ àṣàrí rẹ̀ tí ẹ bá tún wọ aláboyún mi báyìí wọ́n lè wọ ẹ̀ wọ́n sọ àbádà àbádà wọ́n sọ àbádà sí nǹkan fáì ọmọ náà rẹ̀ sì gbọ́bọ́ ọmọ náà rẹ̀ ọmọ ọdún gbẹ́gbẹ́gbẹ́ tí a bá tó rí dẹnu dẹnu tí ń dẹnu ó pè láyè ó pè ọmọ ọmọ tí bá ti dá tí bá ń pọ̀ nílẹ̀ báyìí yóò wá dá yóò wá mì lé o lé o lé o yóò máa ké ẹgbà ní ẹgbà ní. ṣé kí n wá dájú mi kí tábìlì kú lọ kí n dájú mi káwọn àjò sì gbàjọba mọ́ mi lọ́wọ́. ẹ ti ṣe ìyá kéré gbóhùn mi o ìyá kéré gbóhùn mi o agbẹ́bọ arúbọ wọ́n ní bẹ́ẹ̀gùn lẹ́mu bẹ́ẹ̀gùn lẹ́mu wọ́n ní bò sọ́jà mo bò sọ́jà wọ́n ní bolúbọ̀bọ̀ tí mo bá bẹ́ bọ́ mo bọ́ ẹnu ní jẹ́ ẹnu tèmi ò sì ní pa ní kí ló dé kí lẹ tún ní mo ṣe ṣe ẹ̀yin àjẹ́ ìkìlẹ̀ tó fẹ́ gbà ẹ̀yin ìyá kìlẹ̀ tún fẹ́ gbà ẹ̀yin gbólógó pàdé òní ojú tó ní ojú tó kù ẹ̀yin ẹyẹ ẹ̀ kí ni mo tún fẹ́ gbà lọ́wọ́ yìí ẹ̀yà fẹ́ fúnni ládìí ẹ̀sìn kó ní bí ẹni lọ́wọ́ ẹni ẹ wá jọ ọjà rí kẹsànán ní kẹjẹ rí bí ìṣèkẹ mọ túbú mọ ní lórí. kábíyèsí. ó wá ní ohun oṣù. kábíyèsí. ọmọ tẹ̀sán bá ní ìṣèlú ọ̀pá gbogbo ń ṣàjòjì mí náà àmọ́ àmọ́ ohun tá a kọ síbẹ̀ dúdú. yàrá ẹni kò dá mi lójú tàbí etí ìbíba lágbára ju àpá ọ̀rọ̀ tí ìrọ́sì gbé fàlẹ́ ìkànnà tí ìdìkísí wá ṣe bẹ́ẹ̀ tó nípọn ju kà nǹkan lọ ọjọ́ kan ṣoṣo báyìí tó dòdò bá gbéra yóò dá yóò sì fẹ̀yìn wọn èmi mọ̀ pé orí àpèrè bàbá ńlá bàbá mi tí mo jókòó yìí n ò fi ibi n ò fi irọ́ n ò sì fi ìrìkì sí jókòó lórí ẹ̀ àwọn bàbá ńlá bàbá mi ní ẹbí mi lọ́kàn èmi lọ́kàn ni mo ní wọn gbé fún mi wọ́n sì gbé fẹ́mi tọ́kàn mo sì jókòó lórí àpèrè bàbá ńlá bàbá mi èyí tí wá jẹ́ táwọn àjọ fi wá pé kò sí tèmi bẹ̀ èmi lọ́kàn wọ́n sì ṣe ìjọba tèmi. àwọn gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tẹ̀lé kẹ́ ẹ forí lórí kẹ́ ẹ fi kùrùkù kó fún yín lámọ̀ràn lórí ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí ìsiralẹ ẹ̀yin ìlú mòye kábíyèsí ẹ má mọ̀ yìí pé mo pè yín nípa pàjáwìrì lálẹ́. ẹ̀rù gbè mí náà ẹ̀rù gbà mo rò mo rò tí ah. mo gbé mo gbé tí ọkàn mi láyà wọ̀ mú ọ̀nà tá a gbé gbà yìí ṣé bí wọ́n ní bí ọ̀rọ̀ bá kòkì tó bá kọ̀lẹ̀ ó níbi kà tó gbé kà mo rí gbígbé kà mọ́ nílé pé yín pé gbé wá sọ́dọ̀ yín o bẹ́ẹ̀ ni ṣé bí wọ́n ní àgbẹ̀ wà lọ́jà kójọ wọn tuntun wọ̀ èyí tí wọ́n àgbà bá jẹ́ àgbà rẹ̀ tí ì bá ṣàgbà ẹ̀ sì la ojú yín lẹ̀ báyìí wọ́n sì tọ́jú yín bí ọmọ ẹran gba fèrèsé ẹ dákun pẹ̀lú bí ìlú ṣe ń dàlú rò ẹ sì rìn láàrin ìlú ẹ sí kó o lè sẹ́yìn ìṣe kọ́lẹ̀. kábíyèsí ìlú àmì. adìẹ wa náà ń làágùn kábíyèsí ìyẹn ní ọ̀jẹ̀. ó gbé gbogbo ẹnu ẹ náà ìmọ̀ràn ọ̀lẹ́ aláìníkànṣe wọn ní jáde látẹnu rẹ̀ bẹ́ẹ̀ni àwa wíta ìwé oní adìẹ ńláàgùn ìyẹn ní wọn mọ̀ ẹ dákun bí iye ẹ tún ara adìẹ náà tàbí ńlá àti pé ti bẹ lára adìẹ gan kí ni ìwúlò ẹ̀mọ́ níbínú ni ẹ̀rí bí ẹ̀ bá ń bá láìgbẹ́ rìn ojú ni wọ́n dá ti ni lóko sí i ṣé bí adìẹ máa ronú kó tó gbèyàn gan-an. ẹ wo olúwa mi ò jẹ ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ó tojú sú àwa náà kódà àmọ́ bí àbá yàrá já. ẹ kábíyèsí àwọn alálẹ̀ ìlú yìí ò ní jó bàjẹ́ kò ní bàjẹ́ lórí yín kábíyèsí ẹ wo àwọn olóyè náà rọrùn sun àrùn dọ́ àlójú oorun bí ẹni gbódómì ni torí pé kí ni kí ni ìwúrí ilẹ̀kẹ̀ tá a kó sọ́rùn bí kọ̀ǹkọ̀ tí ìlú sì ń tí rí èdè èdè báyìí kábíyèsí ìlú ti máa ń dàrú báyìí àwọn olóyè ìlú bẹ yẹpẹrẹ. ìwọ náà mo ń ọyìn mo ní ìwọ náà rí kábíyèsí o ẹ dákun kábíyèsí pàdé ẹ yìí ó yẹ kí wà nínú pàdé kó wà pẹ̀lú wa báyìí báyìí balógun. a lè jagun ni àfi èsì olúwa mi èmi ò bá ní àpè fárínú kọ́ gbọ́ pẹ̀lẹ̀ kalẹ̀ báyìí ká mọ tó ṣẹlẹ̀ kọ́ ṣẹlẹ̀. lágùn ṣẹjẹ ah, ah. ìfarínú kọ ìfarodè ni ah, kábíyèsí ẹ mú òun rojú òpópó sí na kò sì dìgbà tá a bá gbé fájọlẹ̀ ká tó mọ̀gbẹ̀rì ní gbódù gbogbo wa pátápátá la ti mọ ibi tí ègún ti gún wa lẹ́sẹ̀ mo sì ròyìn pé ọ̀nà tá a gbà yọ ló ká bójú tó àwa wíta ìwé ẹnìkan wá ní pé ọ̀rọ̀ ogun kọ́ ní bẹ́ẹ̀lẹ̀ dákùnrú kò sì wí fún mi ọ̀rọ̀ kí ni bẹ́ẹ̀lẹ̀ sọ́dọ̀ tí bẹ́ẹ̀lẹ̀ yóò dọ̀rọ̀ ogun lọ ni. èmi lẹ́nìkan. èmi ò mọ. Ah, ah. ẹyì kábíyèsí èmi fẹ́ fi gbogbo ara gbọ̀rọ̀ tí ìyálòde sọ o pé ká rán ni sí balógun kó lọ rí bá a bá bẹ̀ ní òòsà bóyá ní àṣẹ sí. Ah, kò sí rọ́ńbẹ́ torí ẹni bá mojú ògùn nípa bìnrin o. bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ̀yin ìlú mọ̀ yìí ẹ kú àtúntò nù ẹ kú ọgbọ́n dájọ́ ìlú yìí gbé wa o ìlú yìí ò ní bàjẹ́ kò burú alátiṣe ló máa ti ṣe. aṣákété lófinú jọ́sẹ̀lẹ̀ ìran àdògèdè forí òkìtì ṣe yẹn wò ẹ dákun bàbá balógun mò ń béèrè. Ah bàbá balógun. bẹ́ẹ̀ ni. bàbá rìnrìn àjò ṣé kò sí. kábíyèsí ló rán mi sí wọn àwọn náà ló ń bọ̀. Eh, ah. yóò wọ bẹ́ẹ̀ o. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. bàbá balógun kábíyèsí ló rán mi sí wọn ní kẹ́ yọjú sáwọn láàfin nísinsìnyí. ọ̀dà hmm. kò jù wí fún kábíyèsí pé mo kàn wọ́n láàtà. ó dá bàbá wọn ò jíṣẹ́. iná kojú agbódòrògùn. lóògùn ọfẹ o. abínú gbódòrògùn ìjà ló rò pé kábíyèsí lè ní kí n wá rí wọn fún. bàbá Tinubu ló dá fún mi ò lè sídá lórí kábíyèsí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó kárí. orí ká tó kí ni ká tó yin ó dàbọ̀ ọjà. mo bá lọ òde mo bá lọ òde kóde òde kóde làwọn. wọlé lọ kábíyèsí. kábíyèsí o. kábíyèsí. iná kò yí àwò kábíyèsí kò sí kókó lẹ́fọ̀ọ́ gbogbo ẹ̀ ọbẹ̀ ni. balógun kábíyèsí <laughs> ọ̀dàǹgbẹ̀dọ̀ kábíyèsí ọmọ ọ̀dà tí mo dògbẹ̀ kábíyèsí dákun kílẹ̀sẹ̀ mi náà o. ẹ ṣeun mò ń bi ọ́ ní kí ni mo ṣe fún ọ. ọjọ́ eré ibi àná ṣe bọ́ọ̀rì ọba ní òní tí mo joyè láàfin tá à ń wúyè ojojojojojo àwọn èèyàn ní àfi bẹ́ẹ̀ torí pọ́ jọ́ọ̀rì ọba àṣẹjọ máa jó lọ kò sí èèyàn lẹ́yìn rẹ ló ń jó fún mi tèmi rò pé máa jó lọ mọ̀ ń bẹ lẹ́yìn rẹ ló ń jó fún mi ni balógun ìkà ni ó. kí ni mo ṣe kábíyèsí. o sì fẹ́ túlù ìmọ̀ lórí. èmi. o fẹ́ túlù ìmọ̀ lórí. bọ́ọ̀ bá fẹ́ túlù ìmọ̀ lórí oṣù alájú rẹ̀ lè pèrè ń balógun àwọn àjẹ́ wa gbàjọba ìlú ìmọ̀ lọ́wọ́. kábíyèsí kábíyèsí ìlú yìí ò ní tù aburú ò ní ṣẹlẹ̀ sí wa. ẹ bá jẹ́. ẹ ẹ wò ó kábíyèsí ọ̀rọ̀ yìí ń bẹ́ńbẹ́ lóòótọ́ èmi náà mọ̀ àmọ́ ọ̀rọ̀ ọlẹ̀ ìbéèrè tó wọ́ ni. kí ni ìtumọ̀ ẹ̀yún àwọn ọ̀ràn bá bá tiẹ̀ jagunjagun ni wọ́n. ebi arógun má ti di àwọn ọ̀ràn tiẹ̀ bógun àjẹ́ bá wá délẹ̀ tọ́ wá kógbà tó kókùn mà tọ́ lọ́n jagun àjẹ́ dákun akọ́dà wo ni ó mú ọ sí. àwọn òjòyè yín la kọ́dà tó lè mú mi sí. torí kẹ́sì mi. bọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ tà ìṣẹ̀lẹ̀ ah, balógun fẹ́ fi jẹun ni kó lè rí oúnjẹ ni ṣé yóò dára ìlú láàmú ni ṣé yóò kọ́ wa sí dààmú dààbò ni ẹ̀rù ti ń bà mí nù àmọ́ bí kábíyèsí bá wá pè mí pé ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí o mo gbé ṣẹ́ràn ọ́ parí ṣe gbé ṣẹ́ràn mi balógun. kábíyèsí. ọmọ ọ̀dà tí mọ́dọ̀ gbẹ. kábíyèsí. ọ̀dà ń gbẹdọ̀. kábíyèsí. mo gbé sẹ́ràn o. mo gbé sẹ́ràn mi. mo gbé sẹ́ràn o. n òfófó lẹ ránṣẹ́ o yóò jẹ ju ibi tẹ́ ẹ ràn lọ bẹ́ẹ̀ mo wí mm. wọn náà bá bẹ̀ ni tó jẹ́ ọ̀kan tó jẹ́ ògúnná gbòǹgbò kan láàrin àwọn tí ń dà lóru wọn à bá sọ̀rọ̀ pẹ̀lẹ́kùtù. tí ọba wa gbá pẹ̀lẹ́kùtù ńkọ́. dísínà mm. ibà ọmọ mi. Mm, ọmọ. kábíyèsí dàbọ̀rọ̀ rẹ lọ. fìyókù dá mi ó ti rán mi iṣẹ́ nù wọ́n jẹ. lọ́ba tán ẹ máa retí àbọ̀ rẹ ẹ máa retí àbọ̀ rẹ. lákòjú. wọ́n máa retí ọwọ́ rẹ ọ̀dá ń gbẹ̀dọ̀ ọmọ ọ̀dá tí mọ́dọ̀ gbẹ ogun. ṣeré mọ́ Àgbékẹ́ ṣé mo sọ pé kó má má ṣeré mọ́ ṣé mo sọ pé kó má má ṣeré mọ́ ọwọ́ mi dà ọwọ́ mi dà. má lọ ọmọ yìí pa má lọ ọmọ yìí pa ẹ tilẹ̀ jẹ́ kí n pa ẹ̀. àjáde kẹ́ ò ń pa ni wọn náà lọ́wọ́ lónìí ah, kí ló dé ilẹ̀ ilẹ̀ ó ti lọ tó tó ah, ní kàdé. ẹ tilẹ̀ ṣé ilẹ̀ bí mi. má lọ ọmọ pa ah, arábìnrin tí wọ́n ní gbogbo ẹ̀rọ ti ń dá lẹ́kùn látàárọ̀ ká ló sọ mọ́lẹ̀. iye ìbílẹ̀ tí bá ti nà ọ́ pankọ́ tí bá ti nà ọ́ pankọ́ ṣá ilẹ̀ bí fún mi. kò bá lù pa kò burú o lù pa sílẹ̀. ìyá mi. alágbára yóò ṣe é rọrùn ṣe. ó pa. àgbẹ̀ ẹ̀ka wá. kí ni àlọ́ kọ́ ọ́ ti padà pa ọ́ ti padà pa ọ́ máa rántí ìkànjọ́ kan ìgbà mélòó la máa lò láyé táwa ń fẹ́ ṣoṣo mímú gbogbo ohun tó ń dán kọ́ ní wúrà ò bá rọra ṣe bálọbálọ àbọ̀ ń bọ̀ ò bá rántí ọjọ́ kan dákun dábọ̀ fi ẹ̀dẹ̀ nù ọba rẹ ní sọ fún ọkọ mọ́mọdé bá lágbàlagbà níbi tí tí ń se nǹkan lọ́wọ́ kí ló yẹ kó ṣe ṣé bó yẹ kó kí mi ni pé ìyá ọwọ́ ẹkú iṣẹ́ ò ò kí mi ò wá lọ gàgà báwo níwájú ilé mi ọmọ ọkọ ni àbí wọ́n lọ gbẹ̀kọ́. wọ́n kó èmi o. ọgọ. mi ò gọ. ṣé mi mọ wá gọ. mi ò mọ. wọ́n kọ́ wọ. bẹ́ẹ̀. ṣé mi wọn ò wá kọ́. mi ò mọ ọba jẹ́. ẹ má nà mí mọ́ o. tí bá náà sọ́nà tiẹ̀ padà ni ó ti yé mi sọ̀rọ̀ ọmọ tí bàbá ti kọ́ lé ìta wọn ò ti kọ̀ wá ìta wọn ibi ó ti gbọ́n lòdì ọmọ dáadáa eh, eh, eh. àbí àrí yóò gbọ́n nínú yóò mọ̀ ọ́ nílò ẹnu ẹ̀tọ́ sí ẹnu ẹ̀bí ẹnu yọ yìí lọ́yìn ọ̀sẹ̀ máa bú mi báyìí ilé ọ̀dọ́ aláì ẹgbẹ́ yóò èmi àbẹ̀ ní òṣì ẹtí ọmọ ní ní fi mí sí ẹ ẹ kọjá wájú mi ẹ kí mi wọ́n tún wá rí ọgbọ́n mi lọ́kùn. gbogbo ohun tó ń dán kọ́ ni wúrà ò bá rọra ṣe é. balo balo bombo. ọmọ mi ni mo wà. rí ah, àwọn mo tó ní mọ́nà ní ìmọ̀ ń dáná kò sí ẹjẹ́ ìṣàkíyèsí pé èèyàn kankan kọjá. ẹ dákun mo àbẹ̀yìn ojú kan mi ẹ dákun ló gbà kọjá ń sìn. àmọ̀ mi ẹ̀ mọ̀ ní igbó ọkọ̀ burúkú ojúde mi gbà kọjá ṣẹ́ṣẹ́ wà nù kẹ́yìn ogbójúde yẹn kọjá kò sẹ́ni tí ò ní kọjá ń bẹ̀ kí wọ́n ń tèmi. ìyá wa ẹ dákun mo fẹ́ lójú àbẹ̀yìn mo fi elédú àbẹ̀yìn ẹ dákun ojú kan ẹ̀kọ́ ojú kan èrè mi ẹ dákun ìyá wa. kí ni yóò wá dín fa fún. ojúde yín ló gbà. ẹ àgbà mi ọfẹ sọ mí lóko tí ìyá ti bàbá ọ sọ. kó tó sọ mí lóko burúkú náà. ara yín ẹ wá wò ó. kí ló dùn bí eh. àwọn ọba. bọ́ọ̀lù pa o mo dúpẹ́ ìyá ọmọ mi àti mi tó kọjá lójú mi ọmọ mi àti mi tó kọjá ń bí ó ti mọ sí ẹtí pa o àmọ́ ní ó wà wẹ̀ ó wà ó wà wẹ̀ wọ́n wọ́n lé kó bá pe ìyàwó mi àtọmọ mi jáde wọ́n lé kó bá pe ìyàwó àtọmọ mi jáde ìrìnkù omi lónìí. ọmọ tí a ti yàwó ọkọ̀ jáde ìrìnkù ọmọ ọkọ̀ kí ni mo tèmi. kò sẹ́kọ̀ọ́ kò sẹ́kọ̀ọ́ tó ṣe é ṣe ni. o ẹ̀ o. ẹ mo gbìyànjú kó tó pé mo rí àwọn àtọmọ o mo kó sùn lọ ẹ ẹ pariwo àgbèyàwó mi àtọmọ mi o àdúgbò àdúgbò ọmọ lọ́wọ́ pariwo rántí pápá ọ̀run pariwo sọgbọn sórí àti pariwo kọ́ ìṣòro sórí wọn ní orí àlè lù báyìí ní bí pẹpẹ yẹn bá lérí lérí yóò lérí lásán ni kò lè kọ sórí bá làpá bá lanu kalẹ̀ ó lanu kalẹ̀ lásán ni kò lè sọhùn kó tó bá fẹ́ wí pátá ọyá máa wí kalẹ̀ ọmọ eh. ọ wí mọ mi ọ wí mọ ọ òpònú afọ fún mi wọn ti dà. mo sọ pé mọ̀mọ́ dúpẹ́ ẹ̀yin tó la yí ẹ̀ mọ̀ sí mi abẹ́ẹ̀rí bílẹ̀ dùn àṣẹ máa ń sọ láàrẹ̀ rẹ̀ èmi tí mo fẹ́ lálejò lónìí tẹ́lẹ̀ tí ronú pé wọ́n rọ ìgbàgbọ́ lọ rèé ra sùn tí ìyẹn ègbó yẹn fún ọ ìrònú yìí bá mi lọ́tọ̀ ẹ wá ṣe fún mi lọ́fẹ̀ẹ́ ló fò báyìí mo dúpẹ́ lọ́wọ́ yìí ẹ ṣeun o <laughs> yóò lè tó pin báyìí ah! ìyẹn òun ó sì dá yóò mú yóò rọ̀ dáadáa adìẹ the ẹsẹ̀ ọ̀dọ̀ bẹ̀. abẹ́ni ọ̀sà. bọ́lá ń lọ. ẹnu rẹ̀ ti gbọ́ bọ́ ọdún. ó ti lajú orí mi àbí bẹ́ẹ̀ kọ́ ọgbẹ́ tó ti ọ̀rọ̀ àtọ́kùn bá jọ pàdé lọ́nà lẹ́wọ̀ sí bàjẹ́ sọ̀rọ̀ méjèèjì kò kò sí nǹkan kan mọ́ olórí wa lọ́rọ̀. ìyàwó ọlọ́pàá ìsọ̀rọ̀ ayé mi bí ìmọ̀ nígbà wọn mo máa tó fowó sí i mo máa wọ kàn fẹ́. èmi ara tèmi ń sán lọ́wọ́ wọ́n kú mọ́rin gbogbo yín lọ rẹ̀ jagun jáde ṣé àmọ́ pọ́ bá kọsọ tó wọlé lè fa gbòòrò dání ẹ̀yin ẹ̀ tí ì rí nǹkan kan nù yìí. ẹ àtàkẹ́ ìmọ̀ ìwà máa bọ̀ sọ̀rọ̀ wọ́n máa ṣe bí pọ̀ jù báyìí lọ. ẹ mọ̀ bínú. ẹ ẹ ẹ bí ó ti máa sojú òsì mùsùlùmùsùlùmù. ìyá àṣàkẹ́ o. tánu. Ah, ó ti ẹ̀ dá ṣé owó tẹ jẹ mí látọjọ́ jẹ́ kò yẹ kẹ́ sán ìdí ẹ̀mẹ́rin lẹ ti gbé gbaṣẹ́ tẹ̀ ríṣẹ́ ṣe ẹ wọlé ẹ bá ń kówó orú rẹ mọ̀sán mi dìdà bí n ti dà. ń dà náà èlò lówó ọ̀hún. ọ̀kẹ́ mẹ́ta ni o torí gbogbo èèyàn bá ń gbà bẹ́ẹ̀ ṣe gbà ọ̀hún ìní ríṣẹ́ ṣe mọ́ ẹ wọlé ẹ bá ń kówó orú. ìyíwò èmi àbí. bẹ́ẹ̀ni. ọ̀kẹ́ mẹ́ta. mẹ́ta ni ẹ kówó mi. <laughs> ọ̀kẹ́ mẹ́ta àbí. kò burú ó ní èèwọ̀n gbà á ẹ má sọ mí di dàbí etí dà. ìyá mi ń bẹ ẹrú tẹ fún ọ. kí n tiẹ̀ wọ́n fi lọ sọ́njà lẹ́kẹ̀jì kan ọ̀ tí ó mójútó kò ní mójútó wọlé mi o. ọ̀rẹ́ mi àdùnnú ọ̀rẹ́ mi lá ló ń pé. a hmm. lọ bí òde yìí o ó lè jẹ gbèsè jù. torí òde ẹgbẹ́ ọ̀hún à ń múra gidi lọ ni o. yóò ṣẹlẹ̀. mọ̀mọ́ ẹ mọ̀ bínú. omi gbọ́dọ̀. ìyá omi gbọ́dọ̀. kí somi ìyá wa kí somi ìyá wa kí somi ìyá wa omi tútù ni kí omi tútù ni kì í somi gbóná. yàtí kú ìyá kìí somi ní ẹ̀jẹ̀ kú ìyá kìí somi ní omi fọwọ́ ìyá sì kílẹ̀ pé ìyá ìyá ìyá ìyá ìyá ìdìde máa rántí ọjọ́ kan ìgbà mélòó la máa lò láyé táwa ń fẹ̀sùn sómi mú gbogbo ohun tó ń dán kọ́ níwúrà ò bá rọra ṣe oníyẹyẹ parí mọ náwó náà lọ́nà ọ̀run dàbà. Ha ha ha! àbó ti rí nù ọ̀rọ̀ lóyìí tó ẹ̀rín ó tẹ̀rín ṣé ẹ mọ̀ pé bá a ṣe wà yìí ẹ̀rù máa bá àwọn ìlú àmọ́ náà ni wọn jẹ́ kọjú sí wa. Ah, kó yẹra wọn mọ̀ fèrè bù. àwa sì kọ́ ẹ̀yin ìlú náà ni. ilé ìlú àmọ́ ní. bẹ́ẹ̀ ni àbá ti rí náà nù ju gbogbo ẹ̀ lọ ọ̀rọ̀ tí mo bá wa ọ̀rọ̀ ńlá ni. Àbẹ̀ní òòṣà yóò máa ju ọṣẹ o ò ní ṣiṣẹ́ o ò ní kẹjú rẹ̀ mọ́lẹ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ rẹ ni kí ló o láti ìgbà tèmi ti ń bẹ nípò bàbá ńlá mi ipò balógun ẹ jẹ́ mi ní ojúmọ́ lórí mo sì ní tí àṣẹ àṣẹ àṣẹ ká kú gbogbo ẹ̀ lọ mo wá wọ́n mo tún wá bẹ̀bẹ̀ pé bó ti ń lọ yìí nìkan máa lọ kó má sógun kó má sọ́tẹ̀ ẹ wá rí gbogbo àwọn wàhálà kéékèèké táwọn èèyàn rí tí wọn pè ń bàbàrà ẹ bàbá wì í ẹ ìyá wa abẹ nínú ẹ kíní kan ní ẹ máa tọrọ ayé jẹ ẹ bí kó dáa ni abẹ̀mí òòṣà wà. ẹbí wọn fi kò rẹ sápamọ́ ni. àwọn wọn ni. ọ ọ. táwọn kan ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ṣẹ̀ lónìí ẹ bá lẹ́ẹ̀ dá sẹ̀rí àbò ẹ mọ àbẹ̀ nínú ilé à èmi náà sì mọ̀ wípé ẹni ó tó forúkọ ẹ̀. orúkọ mi parọ́ ni ẹ̀rọ dàbà ojú gbogbo ẹ̀ lọ ẹ gbọ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ rẹ̀ sí mo fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ rẹ̀ sí ká jọ wà báyìí kájọ gbélú ìlárugẹ ìlú mi ní ìlú rẹ ni kò sí gbọ́dọ̀ bàjẹ́. òní bàjẹ́ bá lọ rẹ àmọ́ gbogbo ìtẹ́ wọn fi nà mí yìí kí sì tèmi ní èso olóyè láàrin ìlú mi ojú orí yín sì tó ń bi kọ́ dáa ni mo wà onílùú ni mi ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àkójú. èso olóyè láàrin. bẹ́ẹ̀ ni. àbẹ̀ ni òòṣà tó ju ọba abòmí lọ. ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀ o. mo ti rí nù. No ẹni tí ò bá máa bẹ̀ ní kò gbọ́gbọ́ yẹ ẹ̀. bẹ́ẹ̀ ni. ṣé kókò mi ti níyì tó bá ah, ah, ah, aṣọ yìí ti náà ló ń bọ̀ ẹsẹ̀ mi ò dúpẹ́ o ẹsẹ̀ mi. Eh, gbogbo ẹ̀ lọ ọba wa ò sì ní dá nǹkan kan ṣe ẹ̀yin rẹ̀ lè jẹ́ àríṣe orí pé obìnrin ní ibùtútù sí ìlú eh, gbogbo wàhálà lọ́tún lọ́sì ọ̀fẹ́ kó dókòó ẹ̀ bá àbútútù sí i ẹ bá bu tútù sí o sì mọ̀ pé tó lè ṣe. Ẹlẹ́gbà ni ó sì ń ṣe kí lè mi kéèké ti dògún lára àbèjì ẹ̀kẹ́tọ̀ ọmọ lásán ni èmi ò bí atẹ̀yìntàn lásán lásán kò sí tí mo lè ṣe sí i. Ọ̀dà èyí ẹ ṣáṣì bí ká lọ fọkàn balẹ̀ lọ́kàn tí wàá lọ́ọ́ bá balẹ̀ ṣé bẹ́ẹ̀ fẹ́ mi bẹ́ẹ̀ ni ẹ fọkàn èmi gbé mi dé. ọ̀tọ̀. níwọ̀n ríru yín kí n pé wọn ò rí yàn bẹ́ẹ̀ni gan bá ríru yín tí mo ní wọn ò rí yàn wọn wọ́n kọ̀ yá mi. àbíọ̀ àbíọ̀ pé aṣọ ìbílẹ̀ ò ní yá. àṣẹ. ẹ sì sọlẹ̀ òwò pẹ́. àṣẹ òwò. iná kojú agbóró ogun. lọ́gọ́ bẹ́ẹ̀. yọ̀gbà fọ bàbá tún délé ẹran àgbẹ̀ tí ń bẹ nínú ayẹran mo fẹ́ kó gbé wá fún ìyá yín. iná kojú lè kọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ o kọ sọ yẹ yìí tí lójú rẹ ń bu náà báyìí tí ń tún bí èyí bí n ṣe ń wọgẹ ẹrú rẹ ń bá mi. àbó ti rí nù ẹ ẹ ń tèmi fi rúra nù ẹ ṣó ti gbọ́ ó gbé ẹran ọgbẹ́ wá fún. <laughs> ẹran ọgbẹ́ ẹran ọgbẹ́ tí a jẹ ẹ mú sí yọnu ẹ wò èmi lọ́yẹ ṣe ń lálejò ẹ jẹ́ mi ò ṣe ń lálejò. ẹgbẹ́ mi bá wá wá ń jọ mi wọ́n wá gbà nǹkan àdìgbà àmọ́ lónìí tó ọpọ́ mi lé èmi náà pọ̀ lé ẹ ti gbẹran gbẹran sí mi. owó gbẹran ṣe àdìyẹ kì í sí ìyẹ òun awo ẹ fọkànbalẹ̀ ìlédè ọba ṣe kò sì ní bàjẹ́ ẹ ṣe wo mo dúpẹ́ o ẹ bá ń kílẹ̀ o gbọ́dọ̀ ọ̀gùn ìlà o. ọmọ rẹ ní bá rẹ rí o wọ́n fún lẹ́ran gbẹ́ wọ́n fẹ́ fẹ́ràn gbẹ́ sá lọ fún mi èmi ẹ dákun jọ mo ti jẹran gbẹ́ kan yìí mélòó mo ti jẹnu ẹ̀rín èèyàn tí wọ́n fẹ́ràn gbẹ́ lọ́nà orí yín àmọ̀ tí ẹ̀ dáa o ẹran gbẹ́ kọ́ ẹran tọ́ ni. ẹ dákun òjòlè ìyá tó dùn bọ̀ wá ìjọ pàtó ni ìwọ gbọ́ fẹ́ wá níwájú ó ṣe sùúrù ni wíwá sọ́dọ̀ rẹ̀ ohun tó gba kọ́lúwa rẹ̀ farabalẹ̀ ìwà sọ́dọ̀ rẹ̀ àmọ́ ó sì kù díẹ̀. àwọn ṣé ìwà àti ẹ̀ jàmbá. o ò lè ṣe mí jàmbá mọ́ ìyá mi rẹ ò lè gbà kí n jáde ńlé bá wọn. ọ sì bá wọn sọ sí bí ìyá mi rẹ mọ̀ mi wọ́n ti jọ kọ́bọ̀ pẹ̀tọ̀ ọ̀dọ̀ mi ló ń bọ̀ òkú sí kọ̀kọ́ tó máa. ìyá mi rẹ ò ní gbà ọ nígbà kí n jáde àwọn ọ̀dà yín yọjú sí ìyá mi rẹ yọjú sí ìyá mi rẹ bó bá jẹ́ òun ìyá mi rẹ ó ti gbà ẹ fúnfún yọjú sí wọn. ẹ ẹ ǹlẹ́ o ah, ìyá wa ẹ dákun ṣé mo kéré lẹ́kùn tó bá wọn lẹ́ẹ̀fi wá rí i pé èèyàn ń kọjá lọ kẹ́ ẹ kí wọn. ìyàwó ẹ mọ̀ bínú ọ̀rọ̀ tá àjọ ń sọ ní ìjẹ́ mọ̀ pé èèyàn kò jẹ́ mọ̀ bínú sí wa yà. oye ẹ àtẹ̀gbọ́ tìwọ́ tó ní làákà yìí ewo ń tí wọ́n sẹ́lẹ̀ àkàyè wọn kú ni wọn fi mọ̀ pé èèyàn kọjá. ẹ dákun ṣé bó ti dá yín lóhùn kí lẹ tún ẹ dákun ẹ bàbá tiẹ̀ wá kí yín ṣe bá a rí yín kọjá ni bàtà sì rí yín kọjá ṣé àpárá wa ni kí ni dákun dákun mọ tọ́ bọ̀ lẹ́nu dàrú. ẹ eh, dákun torí Ọlọ́run mọ̀ bá ń tọ́ bọ̀ lẹ́nu ọba tọ́ bọ̀ lẹ́nu ó lè kí o jẹ. ẹ dákun ìyàwó ẹ mọ̀ bínú ọ̀rọ̀ mọ́ di yẹ́rẹ̀ o máa wò di àwa ìyá rẹ̀ tá a máa sáré kí n sọ ọmọ ìlú yìí ni ẹ dákun mọ̀ bínú. nígbà tó rò mọ́ di yẹ tiẹ̀ ò máa wò ìwọ ìyá rẹ̀ tó wá màsà kan kó o lè rí fún pé bá mi ti rí ìgbà rẹ̀. dákun gbé gbogbo ẹnu rẹ sọhùn kí ni sọ́tọ̀ gbọ̀n bèrè ti dò ah, ah, àwù kò sí kan tí wọ́n fi lè ṣe o kò sí nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ ẹ ti bọ́ọ̀ náà lọ ni pé àgbà máa ronú kó tó sọ̀rọ̀ báàsì kí gbàtẹ́ sì ti kí wa ẹ sì lọ́lẹ̀ àwù dákun kò sí tí wọ́n bẹ̀ mí ṣe. ẹ ẹ mọ̀ mi ò tiẹ̀ mọ̀ pé ò gbádùn n bá mọ̀ pé ò gbádùn ni n bá ti mọ̀ bá tèmi lọ ẹ tí o sì mọ̀ pé làákàyè mi kúrú díẹ̀ tó wá rí bọ́mọdé ò bá mọ̀wé lọ́wẹ́ tí ó mọ̀wé lọ́wẹ́ á wàá já ọwẹ́ sọ́tún àá fọ̀wé sósì á wàá fi hàn pé tọ̀ ọ̀wẹ̀rẹ̀ o òwèrè o tó bá dijọ́ mi yóò mọ̀. ìyá wa ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o. ẹ̀yin ẹ̀yin èèyàn mi oh. ṣé ẹ bínú wípé mo dààmú yín wá sábò sí ojúde mi ṣé nítorí ọ̀rọ̀ tí ń bẹ nílùú yìí ni tí ẹ mọ̀ pé ẹ̀yin yìí gangan náà lẹ tún ṣe pàtàkì sí mi láàárín àwọn ọ̀dọ́ tó kù tí n bá sì lọ́rọ̀ pàtàkì tí n bá kọ́kọ́ fẹ́ sọ ẹ̀yin náà ní kọ́kọ́ gbé wá síwájú yìí lórí àwọn ọ̀rọ̀ àwọn àjẹ́ ìlú wa yìí tí wọ́n ń pa kúkúrú tí wọ́n ń pa kígùn tán ń pọkùn tán ń pọ́bẹ́ tó wá gbìyànjú tó sì fẹ́ pa wá tán nínú ìlú ṣé bá sì wá dákẹ́tà nírì kan ṣe sí rèé ni. ara ṣe é rí olórí ọ̀dọ́ ọ̀rọ̀ gangan lẹ wíwù nílùú tó lọ́ba tó níjòyè kíkú wa máa pa kúkúrú kó máa pa gígùn. Ah, ah, lẹ́yìn ọ̀rẹ́ mi ẹni mo wò mo kò fẹ́ kí mo yàgbára kí ni ọ̀gá dáadáa ni o àríta ní sọ̀gbọ́sọ̀ bí ẹ̀dá yóò bàbá wọn sọ pé báwo ni kò sóde jẹ ibi mo ṣe rẹwà tó tí mo jẹ alábòbìnrin tó ló àgbà yìí káàkiri àwọn ọmọ èkó máa ń pa ẹ ṣe mọ ni. èèmọ̀ ni o kó bá ah. tiẹ̀ parú ẹ ní èèmọ̀ nú èèmọ̀ ẹ. Ah. wo tó jẹ́ pé ìfẹ̀kọ̀ tẹ́lẹ̀ ẹni ni wọ́n gan nílò. Ah. <laughs> ẹ wo gbọ́n mi létí mò ń nínú nínú ilé mo tó sí. má bínú má bínú tá a fi kalẹ̀ fi èdì rẹ o èdì ló mú yín o ikọ̀ àbí tó ìgbà tí kò sẹ́yìn tó tún lọ́rọ̀ mọ́ tó ti pa àgbọ̀rọ̀ ẹ̀ lọ síwájú o. ẹ wo ẹ̀yin èèyàn mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ibi ẹ bá forí ọ̀rọ̀ sọ náà lèmi ó tẹ̀lé pàápàá jùlọ ọ̀rọ̀ olórí ọ̀dọ́ bó ṣe ká kóra wa lọ́dọ̀ kábíyèsí náà ni a kóra wa lọ náà. lọ́sà ti wá nǹkan ṣe sí i. bẹ́ẹ̀ ah, ọ̀rọ̀ ìtọ́jú súyàn. lọ́sà ti wá nǹkan ṣe sí i ẹ̀ wá gbó báyìí nígbà tó jẹ́ pé gbogbo wa náà pátápátá inú kòtò kan náà la ti gbìyànjú tá a ti ṣe bẹ́ẹ̀ tá a ti mu omi tá a ti fi ẹnu ọ̀rọ̀ ọ̀hún tá ti fi kò sójú kan báyìí ẹ wá gbọ́n nǹkan tí mo fẹ́ sọ báyìí ìwọ lọ́ọ̀lì sọ fọ́ọ̀rẹ́ rẹ ìwọ náà lè sọ fọ́ọ̀rẹ́ mo o mọ̀ pé aṣọ kan ìwọ kan ojúmọ́ kan aṣọ bíi mẹ́rin ni gbogbo kan tó bá mọ̀ kó wá fẹ́ gbìyànjú láti ṣe tètè lọ ṣe kíákíá ká lè ti kí ni pàdé níbi tá a ti mọ nígbà tá a ti mọ ń ṣe pàdé torí a gbọ́dọ̀ lọ sí ọ̀dọ̀ kábíyèsí. dàtọ̀ lè fẹ́ ònú wa hàn. bẹ́ẹ̀ni. mo wíire àbí ìwíire. ó wíire èyí tó sọ wo sọ̀rọ̀ lukosi ó ní a máa lukosi mi ah. àwa ló ń jẹ ló ń jẹ àjọjẹ àwa ní kájí níjọ máa sọ wọ́n kájọ máa jẹun rádàá dá wo mi. kábíyèsí olúwa mi ẹ̀yin lèmi bá lọ́rọ̀ bó tiẹ̀ jẹ́ páwọn olóyè kan wọ́n kàn ṣe bẹ́ẹ̀ wọ́n kàn kó lẹ̀kẹ̀ ọrùn ni. ṣé wá dáwọn olóyè tán bá sì ń ṣe bẹ́ẹ̀ ní àárín ìlú tán wá ń gbìyànjú tó jẹ́ pé wọ́n kàn wọ́n kàn wọ́n kàn hẹ wọ́n kàn hẹ ọ̀rọ̀ ńlẹ̀ bí ìpàdé yẹn ń gbé yẹn gan ni irú wọn bá máa ń padà foyè pítan nù mí. bàbá kò lè jọ mí lójú nítorí wípé kí ni ẹni tí ò bá sálùbọ́ síta tó bá gbọ́ kúkú òjò kò lè bẹ̀rù ṣèbáwọn olóyè àwọn kan ti gbìyànjú wọn ti kó ọmọ wọn ti kó yá wọn ti kó gbogbo wọn ti kó wọn sọdá sódì kejì lọ́hùn bó wa lọ́rọ̀ tí ń bẹ́lẹ̀ ọ̀sẹ̀ yóòṣe yóòṣe kàn la. ẹ wo bàbá wíwọ́ táwọn wọ́n wà yìí àwọ̀ ò lọ́bì kan o. àgbo tí tàwa bì níbẹ̀ bàbá wa yanjú ẹ̀ ọ́ alọ́bì kankan. ká mọ lọ́n kọjá kí àjẹmọ yọni lóye lọ́sàn gangan. kábíyèsí ìtí nínú ayé ilẹ̀ ta sí ibi olóńgbò ìsìtàkàkà yìí àfi Eh, ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ ìlú ìdẹ̀ra ẹ̀yin máa ní ògo ìlú ìdẹ̀ra yọ sọnù mọ́ láṣẹ Èdùmàrè ajẹ́rè yín òdodo ni yín rẹ̀ dànù ẹ wò mí wò gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ láàárọ̀ ó ṣe déédéé bíi ká sọ wípé ẹ̀ ń fi ọ̀pá pa ejò ṣùgbọ́n ọ̀pá tẹ́ ẹ fi ń pa ejò orí ló ti ń bá a. tó túmọ̀ sí pé gbogbo ntẹ̀ ń sọ pátá ó yé wa èmi àti àwọn olóyè mi náà ò dákẹ́ o àsun àsun piyè bẹ́ẹ̀ ni àsun àsun para àwa náà ń gbìyànjú lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ibi tó dé dúró nìsín ó ní wípé àmójútó ní kíákíá mo sì fi ń dá yín lójú pé láìpẹ́ láì jìnnà ẹ rọwọ́ wa ẹ sì rí yàtọ̀ ọ̀nà àbáyọ̀yọ̀ <laughs> láìpẹ́ láìpẹ́ hmm. a sì ń yọkú lẹ́ẹ̀kọ̀kan ẹ dàkún ṣé torí pé ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ti polówó dọ́dọ̀ tiwọn. ẹni kí ló bẹ́ẹ̀ ẹ sọ pé náà ní ìbọ̀dé yìí wọ́n ní báyé bá ń tojú ọ̀gbà bàjẹ́ àìmọ̀ wá wù wọ́n ni àwa náà káwọ́ lẹ́ràn ibi abiyamọ làwa náà bàbá ti dá yín lójú pé ẹ rí yàtọ̀ oh. ẹ sì rí ẹ wo èmi ò rò pé táwa ṣe ń yà yín yé bàbá olóyè o ah, ah, ah, bẹ́ẹ̀ sì ni a ò ní débi kankan àyàfi. àyàfi kí ni ẹ dákun ta ní jẹun náà tájà yín jùrù sẹ́yìn ọmọ yín pé kò sí bọ́mọdé ṣe lè ọkọ ní àbákùkù tẹ ọ̀dà kò burú bí mo ti wá ń wò yín o ó gbogbo yẹn mọ́ rẹ lé ẹ jẹ́ àmọ́ lọ àmọ́ lọ kì í ṣe pé torí pé ẹ pariwo owó wù wá káwa ó lọ ní o àwọn pé àgọ́ àwùjọ wa. sọ́ba wa bá wa sọ̀rọ̀ àdó àdó ẹ jẹ́ àmọ́ lọ. Kíá ò sí mi kíá. Àjẹ́ kí ẹ̀rẹ́ yẹ lóòótọ́ ni pé yẹn nìkan lukosi ṣé pé lóòótọ́ ló ti kó àwọn ẹbí rẹ kó nílùú yìí. Ah! Eh, olóyè lukosi. àfi èsì olúwa mi. wọ́n náà pé gbogbo ará àti ẹbí rẹ ló ti palẹ̀ mọ́ tó ti kó kúrò nílẹ̀ ètò kan kọjá sódì kejì ìlú ń gbọ́ síbẹ̀ ni. ẹ sọ pé. ìyá mi ìyá mi inú mi ò dùn gbogbo tí ṣẹlẹ̀ ń lu mi ó tójú sú mi o ó dùn ní ẹ̀sìn láàfin lánàá kẹwàá wo táwọn ọ̀dọ́ òlu ti ń sọ̀rọ̀ sàkàsàkà sí kábíyèsí àmọ́ ìyá mi ẹ̀yin náà ẹ jòkóó ẹ jòkóó púpọ̀. ó jòkóó òun dákẹ́. mo lẹ́ ẹ jòkóó sí bóbìnrin lẹ́yìn náà sí bóbìnrin làbẹ̀ ní òsà náà ó yẹ kẹ́ ẹ mọ tẹ́ẹ̀sì tọpasẹ̀ rẹ̀ lọ ni. Ah, ah. ajúra ló ti jàkadì kàn ní àbá ní àbárùkún ojú kan lọ iye tó bá geri ebè ó ti ju iye tó wà ńlẹ̀ẹ́lẹ̀ lọ wọ́n sì á fi wéra wọn báyìí. Hmm. Hmm. ó dànù wọ́n jẹ́ kábẹ́ẹ̀ ni ó sàmọ́ ìpè mi làárẹ̀ mọ́ òru dẹ̀ra yìí. kí ló ṣe fún. wọ́n pe àwọn gidi gan kú wọ́n lọ lè pamọ́lé. wọ́n dẹrù rẹ̀ wọ́ adéálé ò sì ṣàánú mi ẹ mú ẹ kì í ẹran bí ó rẹ kọ́ ah! abẹ ní òòsà kí ló pé ó sì fàdémi dé lórí ìpa ojú kéré adé alẹ́ ṣàánú mi mo fẹ́ lẹ́dùn àbíọ́ ẹlẹ́gùn náà kan irin létí omi ah, adé alẹ́ ṣàdéhùn fún mi pé ò ní lọ òní nìkan lè pa ṣàánú mi ah, adé alẹ́ dábọ̀ ah, dábọ̀ ní lọ mọ́ wọ́n lọ ṣàánú mi ó dọ́ olójú pé ò ní lọ mọ́ mo ní ìní lọ mọ́ dákun wọ́n lọ dákun n kò mọ́ lò. balógun wọ́n ní àkókò joyè wọ́n sàjẹnu mi ò kálẹ̀ ẹni àfi joyè àwòrán tí ò lè gbàdé bá a bá furu wọn joyè labalábá kò léwu ṣebí lórí ọ̀rọ̀ ọdún tí ń dàrú èmi mo pè ọ́ mo pè ọ́ ń dòun ní ọ̀ràn tí ń tọ́ sọ fún mi ebó ní kí n fọkàn balẹ̀ náà kí n gbà pé agbára rẹ ká àwọn àjẹ́ tí ń dà lóru. ibi lẹ́yìn ọ̀rẹ́ yìí tá a pè ọ́ òun náà ni àwọn àjẹ́ tó lọ ṣọṣẹ́ láàrin ìlú. Ah, mà ṣe o ọmọ ẹni ò bá jọ ní àbáyọ. tí ìbá ṣe pé mo mọ àwọn bàbá tó bí ọ àti ìran tó ti wá bá pè ọ lọ́mọ ojú bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Oh! <laughs> ògúnlówó sára rẹ rèé ah, èèyàn sùn àláyè bá a kú láàdé rèé ebi ìran bàbá yín máa tanná wo ìwọ wá ya ọmọ ojú ọ tanná wogun má wà á tanná wọtẹ ọ ń tanná wá àbùkù o sì ní bàbí ìjẹ máa ń lórí torí wọ ọba lógun gan-an lọ bàbí ìjẹ fún mi dákun nígbà tí wọ́n fi ọjọ́ yìí ṣe ọlọ́run máa lẹ̀ dín má lé mi bàbá wíjà rí ọmọ ẹ̀rẹ́jú wọn ó pe wọ́n lóògùn ìwọ lóògùn olóògùn ṣé oògùn tó ní oògùn rẹ̀ kápá àwọn àjẹ́ táwọn àjẹ́ òfin àtúlù máa ń lórí gbogbo tẹ́ ẹ sì béèrè ni mo ṣe fún gbogbo tẹ́ ẹ lẹ́fẹ̀ẹ́ ni mo fún yín ẹni jáwé ọ̀tún mo jáwé ọ̀tún ẹni játòsí mo jáwé òsì èyí ti jẹ́ ewé mi wàá sọkọ lọ́dọ̀ ẹ̀yin ìyá ẹ̀yin ìyá. tí n bá tún gbọ́ kábíyèsí lẹ́nu rẹ̀ ọba ti lọ. orí sí ọ sí ọ. pákúbá ní ọgbọ́dọ̀ láfi mi ọgbọ́dọ̀ láfi mi. ìbá lójú òfurufú ti pèrè ní ìbá lójú ọgbọ́. kò burú fọlọ́ mójútó kọ́kọ́ kọ́kọ́ pàwọ́ àjẹ́dànù fún mi ẹ̀yin ìyá èyí ti jẹ́ kí ni mo ṣe ẹni jáwé ọ̀tún mo jáwé ọ̀tún ẹni játòsí mo játòsí ẹ ti ṣe tẹ́ ẹ̀kọ́ ìwé mi sí mi nígbà ẹ wá fẹ́ kéwé mi ó sunko ẹ má jẹ́ wé mi ó sunko oníṣàṣègùn kéwé ọmọ jẹ́ fún mi ní káṣà ọmọ jẹ́. Àbẹ̀ní òòṣà Àbẹ̀ní òòṣà Àbẹ̀ní òòṣà bàbá kò fún gbogbo àlàyé ní dáhùn jáde bí o bá gbé tí a pamọ́ sí. ó ń pè é akọni òfin bàbá rẹ jẹ. àbẹ̀ní. èmi rèé o. àbẹ̀ní. ó pè é wẹ́ẹ̀ ní tọmọtọmọ. ìyá ti rí. mo ṣe bẹ́ẹ̀ ni àkọ́lé mi ọmọ ṣe kọ́ lé. n ò lọ pẹ́ ní kí n ṣe é súnmọ́ ni ọ. àbẹ̀ní ọmọ sì dára kùkù lọ́wọ́ mi. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o mo fẹ́ràn rẹ ni mò ń pọ̀ lé o ó sì ti dẹ́ni ẹ̀tẹ́ látàkókò yìí lọ kí ló dé tó fẹ́ tẹ̀mí láàrin gbogbo. ọ̀rọ̀ ìjẹun fàtẹ́ tẹ́jì. kí ló dé tó fẹ́ tẹ̀mí láàrin gbogbo. ìgbà náà ti lẹ́nu náà tẹ̀ bí wọn náà bá tẹ sórí ìwà. ìyá sọ àmọ̀ wíjà ó sì dá mi mọ̀ balógun ìlú yìí ni mí balógun ìlú yìí ni mí Àbẹ̀ní rántí o rántí o èèyàn ní bẹ́ńdì òrò lóru fi ń kí bẹ́ẹ̀ ni o. ọmọ wọ́n wà jẹ́ kó bẹ́ẹ̀ ni wọ́n jẹun mọ̀ tó bá di pé wọ́n bá fẹ́ dójú tì mí láàrin wọ́n kọ́ ọ lẹ́ẹ̀ ó sì fi iyì fún ọ torí pé mo mọ̀ pé bó ń ṣe ń bẹ̀lẹ̀ nígbà mi ṣé èyí ń ní ọ̀wá tó ọ ní kó yẹ ọ òṣàbà bá kẹ́kẹ́ tí ọ̀bá kẹ́kẹ́ tá a tètè tí òjò ojú pópó làá gbàgbé ẹ̀ lọ sọ fún ọ bọ́ ọba bẹ̀ mí tí wọ́n bá gbọ́ ọba bá mi ọbẹ̀ mí bá o sì gbọ́ pé mo dárò mo rí pé n tọ́ wá bẹ̀ mí lé lórí kò ní ìtumọ̀ fọlọ́ mi bí o sì ṣe bẹ́ẹ̀ nù mí. èròkèrò ló ro èròkèrò ló ro ebi èyí lè mí tà fọ èé ṣe tí wọ́n wá fi kàn mí lábùkù. ṣé o ti sọ nǹkan fẹ́ sọ fún mi torí mi ni bí rè ìfẹ̀mí ní mú lẹ́nu ọ̀rẹ́ tó o bá jáwọ́ ló rádaràdá tó o ṣe. Hmm wọ́n jẹ ọmọ tí wọ́n pè balógun. o ò fi bẹ́ẹ̀. babalógun ogun lèdè o. kò sí tó ṣe fún mi. sọ́ni gbogbo ìlérí aláǹgbá rẹ̀ kò ìjọba lẹ́ ìjọba lẹ́ mi lọ owó àti ti lọ. èmi tí ń bọ wí dáadáa. èmi kí ló pè ní àwọn ẹyìn wọ. ṣé o sì tó lè mú. bẹ́ẹ̀ni rẹ bá jọ gbómi ìjà kaná hmm. yọ ọ̀rẹ́ ẹnìkan. bẹ́ẹ̀ni rẹ bẹ́ẹ̀ni tí a jọ ṣe ọ̀rẹ́ àgbọ̀ mi. mo gbọ́. mo ti wá lónìí mo sì jẹ́ kọ́ ọmọ tí ìdẹ́lọ́kọ̀ mi. Hmm. wàá ọ̀sán ni àbí lóru bó ṣe láfẹ̀mọ́jú lèbi ní yóò fara gbóra wọn. tó bá bẹ̀rẹ̀ lóyún torí ìdúró tó mọ ọdẹ tèmi dúró bíi kájọ ìlọ sọ ní tó kú tó. ọgbà fẹ́ o ẹ gbà mí láyè kí n jẹ́ lọ sí ọ̀la. ṣé yóò ti wá wèrè. kò wá wèrè. wọ́n bá ọmọ jáwọ́ ọjọ́ mi sọ̀rọ̀ òdodo ló sọ fún ọ. ọmọ ìjọ nìyẹn ìpàdé ogun mọ́. ọgbà ayé ò lè mú ọ rántí pọ́nbà ọ̀run o ọjọ́ gbogbo ń tò lè ọjọ́ gbogbo ń lòun o bá rọra lágbára. ojúbà pàtẹ ọwá o mojúbà pẹ̀tẹ ọ̀sẹ̀ mojúbà pa àtẹ́lẹsẹ̀ tí òun lójúgun àdúrà rún o àdúrà rún o àdúrà àrùn o. <laughs> Ah! ẹ ṣeun ẹ ṣeun ifá tẹ mi mọ̀ jẹ́ o ọ̀nà tá ìyẹ́lẹ̀ mọ̀ ń tọ́ o èmi ni o balógun lẹ̀ yìí látẹ̀lé lọ ẹ tì mí lẹ́yìn o ẹ má jòjú ó tì mí àáké ló ní ẹ má torí mi ké àjà ló ní ẹ má torí mi jà ọkọ tuntun ló ní ẹ má fọ̀rọ̀ kọ̀rọ̀kọ̀ lọ́rùn àbẹ̀ ní òòṣà ń wọ̀ bọ́jà o ìwọ ló tọ́ mi o bẹ́ẹ̀ ni ẹni bá pe ṣoṣo dandan ni kó rí ṣoṣo. ilé àmọ̀ pé àmọ̀ pé ìwọ lọ́kàn báyìí wọn rí fàájọ ṣe wàhálà pọ̀ àbí ẹni ẹ wá lọ ọ̀nà làákò àwa la wá pàdé rẹ. abẹ́lé òòsà. rẹ o. abẹ́lé òòsà. sọ̀rọ̀ pé adé kò ṣó àrìn kò ṣó rìn kìrìkìrì kò ṣó pààlà ó dífá fún Ọ̀rúnmìlà jọ tí ń lọ kó sábà jẹ wọ́n ní Ọ̀rúnmìlà wọ́n lájẹ ó pa ó láyé irú àjẹ tìyìn kan ajá ò lè pa ó. ọlọ́gbọ́n mi kí wọ́n ti porúkọ rẹ̀ ah! ó sì pàdé wa lójú ọ̀nà ẹrù tí ẹ bá ọ ayọ̀ ọkọ ọ ọmọ tí ẹ láyọ̀. jẹ́ gbogbo ẹnu rẹ sọ́hùn níwọ. ẹ gbà mí ta ló ń jẹ́ àgbàláwọ̀. Eh. ẹ ti jọ ní ìmọ̀ rírọ̀ yẹn ti dókun ẹran jíjẹ. bẹ́ẹ̀ni orí ikú rẹ sọ́hùn ọjà rẹ tí làwọn kiri wí ah. wọ́n sì ń wíru ọ̀hún wíru ah, ah. mọ̀ páwọn ìyálà ìyá rẹ ní bẹ́ńbí tó ti wí fún ọ tẹ́lẹ̀ wọn lémi rẹ ò lẹ́jọ́ tá a fẹ́ràn tó rẹ̀ àtàwọn bàbá ńlá kù bàbá rẹ nírọ̀ kò eh. yí ọ ni ó ọ̀tún gbẹ ní kèrèsè tómi ẹ̀jẹ̀ ara rẹ ni mo fẹ́ mú. ó bẹ mọ fífún dájú ẹ fún máa tọ́ sẹ́mi ní jòkó láwẹ̀ bọ́dọ̀ jíbú wúlọ alájọ̀dẹ ọ̀hún látàkọ́lọ́ lọ́tẹ̀ náà rẹ̀ àwọn nípa bí kò jẹ́ lọ́tà ìbúrí omi wọ́n mọ̀jà dúdú wọ́n èkó kẹjà lẹ̀ láti bírí mi òkun ọ̀ látàrí wọ́sà látọ̀rọ̀ jẹ́jẹ́ ti fẹ́ ọ̀dá ẹ̀rù ní ọ̀dá. ọ̀rọ̀ òfìrẹ́ sọ̀hún ìwọ ìbálò. mo ti gini mo rin gini mo rin kànlẹ̀kànlẹ̀ wọ́jọ́ ẹgbẹ́ ìlàgbẹ́ ọ̀sùn gbẹ́ ìfọwọ́mọ́tò kálẹ̀ bá bá tẹ̀ wá fẹ́ pọ̀pọ̀ fún mi. bí àwọn ọlọ́mọ pọ̀pọ̀ mo jí kí ni mo ṣe ní. abẹ ní ọ̀sà. a mọ̀ ṣe nǹkan. ọmọ fojú mi rí ẹja. o tó o tó o tó náà ọmọ àwa pẹ̀lú ní òsì rẹ̀ jẹ́ débi tá a máa gba ọ̀rọ̀ bí ẹni gba ẹni. àbí. báyìí ẹ̀yán mọ̀ rẹ̀ dà. ẹ̀yin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta sẹ́ńtẹ̀ẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ kì í jẹ́ mọ́rọ́ bí báwọn ó délé èkúrọ́ ọlọ́mọ méjì kèròjú fojú kan bẹ́ẹ̀ni odidi mọ̀dẹ́kẹ́ ìrójú tẹ́rù orí ààrẹ àlọ́ ọlọ́mìnàmì láàrin ẹnìkan ẹ̀rọ abọ́ ẹ̀ ọlọ́bọ̀nbọ̀n kò sì ní dágbére tí èkó láàrin àsáfìdí tí nǹkan fẹ́rẹ́ wọ́n dá mo wí ni mo pa láṣẹ iṣẹ́ ìlú ọ̀dà alábà. ọ̀rẹ́ mo ní ìgbà rẹ̀ igbó ní bọ́lá gbóhùn sóko jùlọ. èèwọ̀ mo pa láṣẹ iṣẹ́ ìlú alábà. yàrá ẹ̀rọ mi náà ìwọ́n ti fi ọ̀rọ̀ lóbi. igbó igbó àwọn ní ọ̀dà wọ́n kù ṣe gàdà wọ́n kù ṣe gèdè wọ́n ló kọ́mọ kékeré kan sàlẹ̀ odò tí wọ́n lù pa wọ́n dé sàlẹ̀ odò wọn bá bàrà. bẹ́ẹ̀ ni rọ́ṣà òun lónìí lọ́mọ ìkú oyin kálábà ìlú pa. bẹ́ẹ̀ ni arìn kọ́láwọ̀ ló lórúkọ ìsọdàlà nílẹ̀ ẹ̀fẹ̀ alágbẹ̀dẹ ọ̀run alágbẹ̀dẹ ọ̀run àwọn ni wọ́n rọ sọ́mú sọ́mú wọn fi lọ́sẹ̀ lọ́wọ́ wọ́n rọ ní wọ̀rọ̀wọ̀rọ̀ wọn fi lé ògùn lọ́wọ́ ògùn bá fi lé ọgbọ́n. a ó ṣe wọ ó ṣe wọ èmi kan. ọ̀ní kẹ́kẹ́ lọ́gùn alábàjá lọ́gbọ̀n adébákú ọdún ìbákú ní sàrẹ̀mọ ọlọ́fin nígbà tó fi kú lẹ́ kiri ó sá títí nílé alára alára lòun ò ní gbakú mọ́ra ó sá wọlé ajẹ́rò ajẹ́rò lòun ò ní gbakú mọ́ra nígbà tó sá wọlé Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ní ikú kíkú kò tún pa á mọ́ torí a kì í lé ọjọ́ káyé ọjọ́ mú a kì í l sí ọ̀rùn ká yóò rùn mú. panu rẹ mọ panu rẹ mọ panu rẹ mọ ọkọ lórí ẹ bá sọ̀rọ̀ kọ̀rọ̀kọ̀ lọ́rùn ẹmú ìmúrin ti lágbẹ̀dẹ àbáwọn gbọ́dọ̀ bá ń pẹ mo mú ọ lẹni. ìrọ̀lẹ́ pẹ̀lú ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ó bá ṣe bí ìṣe tàwa ni balógun ọdún dún ọkọ lóyún ọmọ lè dùn àlọ́ fọwọ́ ọkọ lóyún ọmọ lè fọhùn torí pé dànù náà bò ní má bò lẹ́nu pánú má bàfẹ́ ní má bàfẹ́ àgàtì ọ̀nàmọ́nùkọ̀ ìgbọ́wọ̀ ṣà ṣàǹgẹ̀lẹ̀ tú Ọ̀rúnmìlà àpò kòkó mórí ẹyin ọdún tí wọ́n gbà yóò kú wọn làwọn ọba fáwọn ló tù fẹ́ ifá ni wọn ò ní bọ́ wọn ló tù ọ nítorí pé wíwí tí wọ́n ń wí tèmi wọ́n ń wí létí ọ̀rọ̀ wa fífà tí wọ́n ń fọ̀ tèmi wọ́n ń fọ̀ lápọ̀jà àgbàlá ìwọ wí èmi wí láwọn efigun tẹ̀ láwùjọ ó ní bá fún wa pàdé nígbà tí ń sáwọ́ ọ̀rọ̀ bí ọ̀rẹ́ kẹgbẹ̀sẹ̀ yẹn ọmọ ọjọ́ wọlé ní mi níbi ikú kiri

forí sọgbọ forí sọgbọ forí sọgbọ forí sọgbọ ọ̀rọ̀ mi ká bá wọn sọgbọ. àgbọ̀dọ̀ mi ló ń wọlé ìdìrìsẹ́sì àti ọgọ́rùn-ún mi là níjọ́ tó gbọ̀n ṣàkàyédè wọ́n kó ní alára wọ́n kó ní àjẹrò wọ́n kó ní ọ̀dí abẹ́ni òsà. ọ̀dọ̀ tí ò bá tójú ẹni kú kò ní ẹ̀fẹ́ ni ilé tó ṣe ìwọ ní pé kò ní kà ó wà ní ah, ilé ilé ilé méjì kú òjì méjì ẹsẹ̀ jẹ́ ọlọ́wọ́ ilé ilé ilé àgbẹ̀rẹ̀ ọkọ̀ọ̀kọ̀ yẹ ní ayàpọ̀. Ah! àtọ́jú ẹ̀ fún jẹ́. ọmọ òbí ah! fún ẹ̀ẹ́dì kú rẹ̀ ọ̀yà. Hey! ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin èjìká tí ọ̀já sọ ọ́ bọ́ mo dúpẹ́ o ẹ ṣé o ẹ wò ó mọ ọmọ rírì gbogbo tẹ́ ẹ ṣe fún mi ẹ̀yin lẹ jẹ́ yàyọ́ jẹ mí gbé e torí kábíyèsí àti balógun wọn ọ̀pá wọn ò jẹ nígbè iye ò jẹ ìgbè àṣẹ ẹ ní jìyà àṣẹ ẹ mo dúpẹ́ mọ́ mọ́ lóore o. àbẹ̀ ni ó sà bí mo ti sọ fún ọmọ bẹ́ẹ̀ mo ti sọ. èyí bẹ́ẹ̀ o. bọ́ ọ wẹ̀yìn báyìí gèlè rẹ lọ́bọ̀ o mebele dúà ló kó lé ayé lé a lọ́wọ́ ó ní ká ṣe lé ayé ìgbà bá ṣe fẹ́ ká ṣègbà bó ṣe wù wá bó bá ṣe ṣe wù wá láti ṣàyè àwọn nítorí pé àwa ti fẹ́ wí àrùn sáhun jẹ ọ̀rọ̀ gbogbo ò lè hu wá mọ́. ẹ wo àwọn aráàlú yìí wọ́n ti wá pé ṣoṣo báyìí wọ́n sì gbúdọ̀ rí ṣoṣo. ẹ̀yin ẹlẹ́yẹ ẹ pa mí lọ́mọ máa fi ojú yín rí màbo màbo. ẹ dákun sẹńtà àmọ́ bá gbọ́rọ̀ bí ẹ gbàgbọ́ ọtí ni ẹ̀yin ẹlẹ́yẹ ẹ sọ kí ní ẹ láta ọdẹ ẹ á rí tó alẹ̀ wá ṣé gbogbo bí ó ti ṣe náà ló ti ṣe o àfi bí adìẹ ń kọ́ ni. àrùn ọ̀tọ̀ wéèrè o. <laughs> bẹ́ẹ̀ ni jàre ìyá. nínú ìlú yìí wọ́n ti wá kogun báyìí wọ́n sì gbúdọ̀ rógun. ṣé wàá rí lórí tàbí tá a dé yìí sẹ́yìn náà rí tó tún ṣẹlẹ̀ báyìí ṣé ẹ rí i pé a gbọ́dọ̀ dúró gbogbo ògbà kígbà tí wọ́n bá ń bá wa kí wọ́n máa bá wa lákọ̀ọ́lẹ̀ bẹ́ẹ̀ni gbogbo ògbà kúgbà tí wọ́n bá ti gbéjà wá káà náà máa gbéjà màgbé wọn bẹ́ẹ̀ni ẹ dákun o ẹ má wò mí ràn o. ayé ò ní padà lẹ́yìn rẹ̀ gbà. ẹ ṣe é bẹ́ẹ̀ láyé ò ní padà lẹ́yìn ẹ̀yìn. àṣẹ. àráyé ẹ wá wò ó